بالله من الشيطان الرجيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شيء فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون وإذ قتلتم نفسا فاتارأتم فيه والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشتقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون الحمد لله نحمده سبحانه وتعالى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 وسلم تسليما كثيرا إخوتي الأكارم السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أركان ولو أبا الحمد لله أبتي أدوكفا أنا أبتي أني أورو تني أصان سبحانه وتعالى خالق العالمين ọmọ fi òru àti ọ̀sán pààrọ̀ ara wọn fún wa Ìpínlẹ̀ náà ṣe ìmọ̀kan nínú àwọn ètò ayé tẹ́nìkan ò lè ṣe àfòun náà. Subhanahu wa ta'ala khaliqul alamin. ولا شريك له في الملك والكرم ولا شريك له في الملك والكرم ẹgbẹ́ mi ọlọ́run ọba ó lè mọ́mọ́ mú àsìkò ọyẹ́ wá àmọ́ wá rí pé ọyẹ́ ló mú báyìí o ìgbà mi ọlọ́run á mú àmọ́ nínú àánú rẹ̀ á mú àsìkò ooru wá kó wa máa wá pariwo ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí o ìgbà mi ọlọ́run á mọ ọmọ nínú àánú rẹ̀ á lò tútù ní kó máa mú òtútù tún yàtọ̀ sọ́yẹ́ Gbogbo tọ́lọ̀wọ̀n bá ń ṣe yóò fi hàn wá kó ọ̀nà òun ṣe ni. Subhanahu wa ta'ala khaliqul alamin. Subhanahu wa ta'ala khaliqul alamin. Títóbi orúkọ ọlọ́wọ̀n ọba tó ní gbogbo ayé tó dá wa o. Wala sharika lahu fil mulki wal karami. Ààrẹ lómi ìta tún lè fi wé epo sí. Ọ̀sẹ́ni tá a lè fi jọ ọlọ́run ọba òyìnkan ló ń dá lọ́wọ́. Wàlá ṣẹ̀rí kàlàrú fi lè mú wà kárọ̀ mi. Ó nìkan lọ́ba tíjọba rẹ̀ kì í gbó, òun ń dá ṣe. Ọ̀sá àdìváísà fọlọ́run. Ẹ gbogbo tí wọ́n ní àwọn oríṣiríṣi àwọn àdìváísà. Special advisor kíní kan. Ah, Allahu akbar. ṣẹ̀rí kàlàrú fi múlìkì wà kárọ̀ mi. Àbá olóṣèlú wa máa ń yàn káàkiri èyí ẹ̀sì èsì wọ́n gbà lérò yìí special adviser ni. wà láṣẹ̀rí ìkàlàfó kí ló ń wà kárọ́ ni. wọn pẹ̀lú adviser nìkan tún ní special ọ̀pánàlá pẹ̀lú adviser yìí náà pẹ̀lú àwọn advisers pẹ̀lú rẹ̀ náà ewu gbogbo oríṣiríṣi tí wọ́n ń ṣe obamu. wàlá ṣẹ̀rí kàlàhù fílmùlìkì wàlìkàrọ̀ ní. ẹ wá wo ìtọ́lọ́wọ́n bá wa ń ṣe lé wa lórí ẹ̀ lẹ́nìkan tó tó ń gbàmọ̀ràn ó sì jọ bá ṣe ni. lájẹ̀rì káláhù. kò sẹ́ni tó jọ o. ilé ìkè wá ilé kára mi. kò sẹ́ni alẹ́ bíbí ọlọ́run. tàbárọ̀ kálọ́hù dúl àwòsọ́ọ̀fì káàdìlà táwọn. ọlọ́run bá tóbi. tàbárọ̀ kálọ́. ó ń dára ọlọ́run àyìn ọlọ́run. tàbárọ̀ kálọ́hù. bí ọlọ́run ọba. dúl àwòsọ́ọ̀fì káàdìlà táwọn. ọba tó síbi kan. wáhùwà lùwàkì lùlàdàl àárọ̀bì wálé ọjà ní wáhùwà lùwàkì lùlàdàl àárọ̀bì wálé ọjà ní. àwọn ìròyìn kan wà tí wọ́n bá fi ń ròyìn èèyàn ẹni tí wọ́n fi ń ròyìn gbà ní àbáwọn tí wọ́n fi ń ròyìn rẹ̀ náà mọ̀ pé lágbájá òtún tí wọ́n ń pè. búl àwùsọ fìkà nílàtà ọ̀hún. lápẹẹrẹ kí wọ́n pèèyàn kan ní káábíyèsí o. Ah.

ẹnìkan bá ní ta ló tó bẹ̀ wọ́n á sọ fún ká ah, ẹni tó jù bẹ́ẹ̀ lọ́pọ̀ láyé. lórí àwọn wọn fi ka mi là dáhùn. ọlọ́run náà ní ìròyìn àwọn ọjà ta ló tó wà ń bẹ̀ tó tún tó dú ọ̀tá ọlọ́run bá ní ẹ̀dí kankan gbọ́dọ̀ dún náà. lórí àwọn wọn fi ka mi là dáhùn. ta ló ní ìròyìn ọba aríwá rẹ̀yìn. lórí àwọn wọn fi ka mi là dáhùn. ta ló ní ìròyìn ìkàndú àná dù wọ́n nìkan ni. lórí àwọn wọn fi

láàrin ìṣẹ́jú àyá kẹ́nà wà lárílẹ̀ pé ha nílẹ̀ ọ̀sọ̀ ọ̀sùn ká mílà tán tọ́lọ́n bá pẹ̀mí rẹ̀ kí lẹ fẹ́ rí ọlọ́run mà tó bí ó ha ọ̀sọ̀ ọ̀sùn ká mílà tán àtẹ́ni yóò jẹ́ tóbi tẹ́lẹ̀ tẹ́yìn wá òrùkó tóbi ọwọ́ wọ́n sọ̀rọ̀ kí á lọ nílẹ̀ ọ̀sọ̀ ọ̀sùn ká وهو الوكيل لدى الأعراب والعجم ọlọ́run bá tá à ń sọ yìí òun ọba tó yẹ pé òun náà ni àwọn aláwọ̀ funfun dúró tì tí wọ́n ń sìn tí wọ́n pè lọ́lọ́run òun náà ló ń pèsè fún wọn òun làwọn lárúbáwá náà ń sìn òun làwọn òyìnbó ń sìn wọ́n ní gbogbo àwọn èèyàn lọ́run náà táwọn náà ń jọ́sìn fún tí wọ́n mọ̀ lọ́lọ́run wọn ìkànṣe náà ni tó kárí ayé o òun náà làwọn táwà ń bí iná ń pè lọ ọlọ́run wa ẹnìkan ṣorí náà ni ọ̀ ó ní tí ìjẹ ọlọ́run bá rẹ̀ kárí gbogbo ayé nítorí pé òun ló dá gbogbo ayé lẹ́yìn rẹ̀ kò tún sẹ́yìn omi ti tún jẹ́ ọlọ́run tá ń sìn ọ́ àfún sọ ọlọ́run ọba náà adúgbò fún lórí tó ń ṣe fún wa lọ́wọ́ ìjọ ọlọ́run ọba kó jọ kó ṣàmùdí kúrò fún wa láwọn ibi bá kù sí ọkàn kọjá gúnlẹ̀ dáadáa torí pé ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àbọ̀bọ̀ ilẹ̀ yorùbá wọn ní àyíkálá ṣe tì àyíkíkú iṣẹ́ ìgbà tí wọn bá yọrí ẹ̀ náà ni ọ̀rọ̀ rẹ̀ tó bọ́ sáyọ̀ tó tún bọ́ sórí rẹ̀ àti dùnú àbálágbájá dúpẹ́ fọlọ́wọ́n ẹ wá òbí tó bá kárí rẹ̀ sí àbàbádàmọ́ dúpẹ́ fọlọ́wọ́n ṣùgbọ́n yẹn ṣe ń ṣe dáadáa láàárọ̀ báyìí ó ṣe dáadáa lọ́sàn-án sí lọ́hùn-ún Ojú dédé, ọmọ kan máa kan. Inna ahadakum la ya'malu bi 'amali ahli jannati. Àbẹ́bí ni a máa rí bí a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́lẹ̀ omi sallallahu alaihi wa sallam. Ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ̀ la ya'malu bi 'amali ahli jannah. Iṣẹ́ rẹ̀ iṣẹ́ àlìjánà lẹ́ máa ká mọ́lọ́wọ́ tó ń ṣe. Àtàmà yẹkúnù bẹ̀yìnà hù wà bẹ̀yìnà ha ìlà àbíọ́. Ẹjọ́ kírun ni, ó dẹ̀ ń gbá rẹ̀, ó dẹ̀ ń ṣe dáadáa, ó dà kí n ṣe ṣìná kí n mutí kí n wa tó dá yàtọ̀ ọ̀run ti ní kò ta ẹ̀ẹ́dẹ́gbàmọ́dé حتى ما يكون بينه وبينها إلا ذراع àti lè fọ́ pẹ́lá ìpínlágbẹ́jẹ̀ ẹ̀yìn kẹ̀ ẹ̀yìn ti wà lè tánà fàíkú yìí rárá o rárá o àwọn tọ́lọ̀wọ́n bá ní káànágbé sọ kọ́ tí ó ọmọ àlìjẹ́nà wà yìí dé wá bá wọn ni ọlọ́wọ́n bá ti sílì tí wọ́n pa ní pé ọmọ àlìjẹ́nà lẹ́yìn sọ fún ọpọ́ ọmọ àlìjẹ́nà ni wọ́n ó ló ń ka àwọn tọ́lọ́ ní káànágbé sọ bẹ́ẹ̀ fún kíkẹ́ gbogbo sàhábà ó ní iye ló ń kà nínú wọn àwọn tó kún kọ́ kí ló dídí òsọ́ lóye fáwọn anábì ní a máa wáyé bẹ́ẹ̀ àwọn tó kù ọmọ náà ni wọn ṣùgbọ́n àwọn tọ́lọ́wọ́n bá ní kàná gbé jíṣẹ́ fún yìí ọ̀rọ̀ wọn wà yìí ló gbé dé Ànábì ní ẹlòmí àti máa ṣiṣẹ́ àlìjánà bọ̀ látara ọjọ́ rẹ̀. Àtàmà yakunu bainahu wa bainaha illa dira. Tó máa já sí pé láàárín òun àti kó wọ́ kò ní ju lọ ìgúnpá kan ni ọ̀ kò ní ju ìgúnpá kan báyìí lọ kó kàn fi wà lójúnà. ìgbó túbọ̀ sí pé kò tó kó kan kò tó kan ó ti dẹ́nu ọ̀nà tí wọlé géńgé tó kù kó fi jáde akọ́dà bá gbọ́ wájú ọ̀rọ̀ فيعمل بعمل أهل النار أو أبرسنا ó kò jẹ́ ẹ̀kọ́ kú ló ṣàárẹ̀ àwà lọ ṣẹ́gun oko àbíkó ṣẹ́fá àbíkó ṣàwà kankan bẹ̀rẹ̀ sí ṣáwá ní òun kírun máa tó ibi tó ń kírun bí náà ó tó ẹ̀wọ̀ ẹ̀ṣà tó ń lọ sí gbogbo tó láfẹ́ abáṣá ti máa dé ọlọ́run ẹ̀ ní gbogbo ẹ̀ tó bá sì nǹkan àmì pẹ̀lú wọn ọlọ́run kò ní wà lè Fàyàmẹ́lù dáàmẹ́lì àdè náà rí fàyàdíkò làhá. Ẹ máa wá jù kásán ní pé bàbá lágbájá àtúndẹ̀ ah, tí ń kírun bàbá ti jọ yìí. Ìyá làkàṣe èké látọjú ìtúndẹ̀ tí ń sin lọ́hùn. Ah, ah, irú kí wá rè. Fàyàdíkò làhá. Arábìnrin àgbà ná. Ọlọ́run bá tàṣírí eléyìí fún wa ni fáwọn àgbà alimọ́mọ́ ibùnú uh, alimọ́mọ́ sọ́ọ̀lọ́ alùsùlùmín bàbá ní ẹni tí ànábì ń sọ bí i sọ̀tà àlọ́sọ̀lọ́ wọ́n ní túmọ̀ hadith yìí ní pẹ́niyàn o iṣẹ́ tó ń ṣe náà fẹ̀ẹ́ kàn tẹ́lẹ̀ kò ṣe kò sí láti ṣe kọ́ ṣe ìlànà àdájọ́ sọ̀rọ̀ àlùkọ́là ṣẹlẹ̀ ìjọba gbé kí wọ́n kọjá mùsùlùmí ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinmi ti wá convert ẹ má jẹ́ kó mọ wáyà yín lẹ́nu láwọn tó ń ṣe tẹ́lẹ̀ kò fi tẹ̀mítẹ̀mí ṣe kò fi taratara ṣe kò yé dé sàlẹ̀sàlẹ̀ torí ẹ̀ tí nǹkan bá halára á bójú ẹ̀yìn pé ní bolo ti wá o kí ni tá a lè ṣe sí o kí ni ọlọ́run bá sọ fún wa nǹkan yìí pé mùsùlùmí tó ń tójú wọlé kiri tó sì ń kírun títí lórí òkè tó gbọ́ wa kú padà kú sí gbòó ẹbọ àwọn kọ́lọ̀ wọn bá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ibi tó bìlọ́ǹgì sí nìyẹn èyí kàn rò para ilẹ̀ ibi mọ́sálásì bẹ́ẹ̀ náà náà bí tún ṣe sọ́ńdà kejì. inna ahadakum la ya'malu bi 'amali ahli an-nar. wọ́n lọ rí inú nínú àti máa ṣiṣẹ́ iná bàlátà ara ọjọ́ rẹ̀. hatta ma yakunu bainahu wa bainaha illa dhira. torí ẹ̀ lọ ṣe gbọ́dọ̀ rẹ̀ èèyàn tí ò kírun tí ò sí lọ́hùn tí ò ṣe sá. ó ti máa wá ṣèdájọ́ Ànábì ọlọ́run ní ọlọ́run lè fún ní wáhàyí pé lágbára tó ń bọ̀ ìsìdọmọ náà. Ọlọ́run bá ti mọ̀ pé tọ́nà ọ̀rẹ́ rẹ̀ máa kọ́gùn sí. Ṣùgbọ́n kò tí ì mọ́ tó lè gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀.

tó ti wá mú líìsì ọmọ náà lé lọ́wọ́ wọ́n máa sọ pé lágbájá yìí tá a mọ̀ tó ń ṣe lọ́wọ́ ni pínpín fèrè ṣì ní kọ́lọ́mbà ọ̀sọ́ di mùsùlùmí torí rẹ̀ torí rẹ̀ a lè kọ́kọ́ sálámọ̀ sí torí pé arábìnrin máa kọ́kọ́ sálámọ̀ sí kébèrè sallallahu alaihi wasallam àwọn anìkẹ́lẹ́ tó kọ́kọ́ sálámọ̀ sí ọmọ náà àwọn ilé sálámọ̀ sí wọn àwọn ilé ìkẹ́ rárá o kèfèrè ṣeré lè yà sí lè sọ́lámọ̀ sí. Wa inna ahadakum la ya'malu bi 'amali ahli an Àwọn tá ń pè ní àṣejù rẹ̀ o. Àwọn ẹ̀sìn kókókó wọn náà ṣàlàyé yìí o. Ó yàtọ̀ sí súnà táwọn níbi jẹ́ àlónìí tẹ́ pé tíyàn ti bẹ̀rẹ̀ sí ṣe súnà tó múra sẹ́sì dáadáa wọn náà ní kókókó. Àwọn aláṣejù rárá àṣejù kọ́ lè ní súnà. Súnà gangan lóyún ojúlówó tá ń pè lẹ́sìn. ṣùgbọ́n àṣejù táwọn kan ń ṣe ọ̀hún ṣe onísúnà wọn kàn ń ṣàṣejù tí wọ́n ní tàdédé rẹ lómi tó ń dáná máa ná arélé tó ń dáná máa ná ilé ẹ̀rí ti sàmú arábìnrin a máa ṣiṣẹ́ lọ́bọ̀ látàárọ̀ ọjọ́ rẹ̀. náà ti máa ni. máa kú ìlà Lọ́bá ló ń fẹ́ ṣe ìsìlámù ń fẹ́ kírun. Ọ̀yọ́ sí pé kún ẹlẹ́yìn ìkìtá. Alamẹ́ríkà ní ìsìnkẹ́ lọ bá ọ̀yọ́ ṣe ń gba ìsìlámù tí kìí ṣe kékeré ni ọ̀. Ẹlọ wà gbáyé kàkàkiri pẹ̀lú bí wọ́n ṣe ń criticize ìsìlámù tó bẹ́ẹ̀ náà làwọn ọ̀yọ́ ṣe ń gbà tó. Ànábì sallallahu alaihi wasallam ní ọba bẹ̀rẹ̀ sí ti sá àlùjáná. ọ̀dùnkọ́lá ha. alábẹ́ nínú abájẹ́ di ọmọ àlùjáná náà. ọlọ́njọ́ ìsáwá náà bẹ̀rẹ̀ ìjà parí dáadáa o. àmín ẹ̀rù máa ń bá yàn. ọlọ́njọ́ parí dáadáa já gúnlẹ̀ dáadáa o. àmín afáàmì náà ti máa ṣe wá àtúntún náà ti máa ní haram lélẹ̀ bíjà lélẹ̀ ṣíríkì lélẹ̀ láàárọ̀. asọ́dọ̀ kan níbo bá dọwọ́ àṣà ìṣòro orílẹ̀-èdè tàwà ènìyàn ti máa suna suna suna suna súnà nígbà tó dèfìdá ò bá ti ń lọ o gbàkan náà kí ń lo dèfìdá ò máa ẹni ìsìn ẹ̀wò gbogbo kò ba je bẹ́ẹ̀ dè na ni tájọ́ ti ń suna na náà àwọn tákún pariwo ẹ̀ e òkú tọ́jú ẹni kò o àpadà sábúrúurú rẹ̀ wa o ti kan lè ní àwọn orientalist abábẹ̀rẹ̀ sọ pé àwọn ti kà kankan tí a lè ṣe mólídì yẹn náà yìí lọ́ọ́ ti ti fúnpá àfáà náà ní kò dáa òun ti kà kankan wọ́n ní èèyàn lè ṣe bíjà tó báyé fún àfáà ni wọ́n kọ́ ní ẹ̀jẹ̀ tọ́ka ti mú ní tọ̀kọ́ ni wọ́n ní èèyàn ṣẹ̀lẹ̀ ṣe méjì yẹn náà abábẹ̀rẹ̀ ti lọ mú ọ̀rọ̀ àwọn ará bí amábíṣẹ̀rí ṣètọ́ ní gbámú ni ó bá wọ́n jẹ́ kí ti wá rí bẹ́ẹ̀ ọlọ́run àárọ̀ ń da báyọ̀ ọ̀sán wá ń da ìrọ̀lẹ́ àtàlẹ́ àárọ̀ náà làbá tẹ̀ ṣe wà rí ìbá àárọ̀ sí ni rẹ̀rẹ̀ wá sí ń da báyọ̀ àtàárọ̀ wa ìyálẹ̀ ọ̀sán wa ìrọ̀lẹ́ wa alẹ́ wa wa ọlọ́jẹ́ o ìrọ̀ wa láti kọ́rọ̀ ìdí náà wà wà ha ó sì kúrọ̀lẹ́ ó sì kalẹ́ ó sì wá kóoru ọlọ́njọ́gùn wálẹ̀ mi lórí dáadáa ẹ̀mí ìtàn anúbíwá Musa alayhi salatu wassalam pẹ̀lú àwọn ìjọ rẹ̀ àwọn Bani Israel ẹni tó já sí pé ibi tá a bá dé náà níbi àwọn anábì ọlọ́run ń tójú wọn rí òkiri lọ́dọ̀ àwọn bá rán wọn sí wọ́n máa ń lálàsí àwọn ànábì wọn wọ́n máa ń dà wọ́n láàmú wọ́n máa ń fìdínà wọn ṣùgbọ́n lára ń tẹ̀yàn kọ́ nínú tánàbí náà fi kọ́ wa sallallahu alaihi wa sallam pàápàá jùlọ lára ń tó pàtàkì tẹ́ni tó bá ń ṣe dáwà gbọ́dọ̀ ní náà ni as-sabru ala al ìyẹn gbọ́dọ̀ ṣe sùúrù níbi pé yàn ń pèsè sẹ́sìn nígbà fà tó ń pèsè sẹ́sìn tí ò bá ṣe sóró á pa òun dà á bínú á sójì ọ̀rọ̀ sáwọn tó ń ṣe wá sí fún ìrẹ́ ní tó ti sọ̀rọ̀ fún sọ̀rọ̀ fún sọ̀rọ̀ fún tó ti nílé yóò dáa nílé yóò tọ́ lọ́wọ́ tó bá tún ká nǹkan mi lọ́wọ́ wàá tún tó ká mọ́ lọ́wọ́ wàá tún bá ní pé àá tó yẹ kó tún jẹ́yìn ládùúrú bí mo ṣe ń fẹ̀ fún tó yìí tó tún yẹ kó tún wá jẹ́ pẹ̀lẹ́ tí wọ́n á ṣerú eléyìí á ti ẹ̀gbẹ́ni tí ò sí pẹ̀lú wa tí ò bọ́ wà tuntun náà á kanilára dùn ni ṣùgbọ́n kò yẹ kó tó jóná jù nísìnyí bá tún rí ń táwọn tàná náà fojú àwọn ànábì ọlọ́run orí pẹ̀lú wàhálà àwọn lórí wọn èèyàn tó rí pé ẹ̀yìn tí wá ya àwọn ẹlẹ́yìn ànábì Musa báyìí ẹ̀yìn tí wá fẹ́ ya àwọn bàní sọ̀rọ̀ èèlè báyìí ìyẹn ló kù sí àwọn àwọn àárò àwọn táwọn ànábì ọlọ́run dà àwọn tí wọ́n ń ṣe wàhálà lórí wọn ẹ̀wọ̀n tí wọ́n fi ń ṣẹ̀sán fún wọn aléhìmù sọ́látù ọ̀sọ̀lá. Anábì Musa sọ fún wọn pé ẹ̀yin lẹ wá o. Bẹ́lẹ́ nìkan kú láàrin ẹ̀ẹ́dẹ̀mẹni tó pa. A sọ fún wa párákùnrin tó pa ẹni tó kú yìí. Òun náà ni òun gangan ló pa. Òun náà ló dẹ̀ jálá súnmọ́ rẹ̀ ló jẹ́ bí rẹ̀. Òun náà ló dẹ̀ ń gbọ́wájú tó ń gbẹ̀yìn. Àfikà tó pa o. Àfikà tó pa. Àfikà tó ṣẹlẹ̀ sí i òun náà tó sáré dọ́dà nílé Musa aléìsọ́lọ́sọ̀tọ̀ àwọn ti pàmọ̀ wá lágbájá àdẹ̀fẹ́ kó lọ bẹ́ẹ̀ ikú yẹn ká ó mú fùrádá ní ó mú fùrádá ní àdẹ̀fẹ́ mọ báwo ló ṣe jẹ́ ìgbọ́nà máa ṣàwọn ìgbésẹ̀ kan ó fẹ́ wíyẹ́ pé nínú ṣẹ̀rẹ́ Islam kẹ́lùmí máa ṣàwọn nǹkan mí sábà ń ṣàlàyé gbọ́yé wọ́n ní tẹ̀lé nígbà tí yàn kún báyé anábì musa náà alayhi salatu wa salam anábì musa náà ọ̀nà ṣe oró anábì musa náà ṣàrò sẹ́rẹ́ àwọn àfọ́ oníbídí àti wọ́n bá fẹ́ dẹ̀sìn rú wọ́n á mọ̀ nǹkan kan tó ṣẹlẹ̀ nígbà ayé àwọn anábì ọlọ́run wọ́n náà wá fi jọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ lónìí ní tó dẹ̀ yẹ kókò jọra wọn jìnnà sẹ́ra wọn àwọn kan wá dúró lórí pé tí kòkó bá kóná lẹ yorùbá lè rò wọn ní táwọn bá ti rò táwọn fi kọ kẹkẹkẹ sínú aṣọ táwọn fẹẹ fi sí àti gbogbo tí wọn máa ń ṣe sí táwọn bá wá sí pẹ̀lú rẹ̀ gbogbo tó lọ́wọ́ ní oko rẹ̀ á bẹ̀rẹ̀ kú ni àwọn náà ní kẹkí wọn tó dùn bá ẹ̀sìn wá hàn báyìí àwọn èèyàn máa bẹ̀rù pé ẹ máa ro ẹ máa ro ó lè jẹ́ ni tẹ́rù ló máa kan ó lè jẹ́ ìyàwó rẹ̀ ó lè jẹ́ ọmọ rẹ̀ ó lè jẹ́ àbúrò rẹ̀ ó lè jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wọ́n náà àwọn tí wọ́n máa ń tẹ̀ lọ́wẹ̀ tí wọ́n fi ń ṣàwọn nǹkan yìí àwọn èèyàn wọ́n á ròyìn pé káfíńlì yẹn náà jọ ti tànàbì mọ́tà táwọn èèyàn lọ báyìí ṣùgbọ́n kò jọra wọn ọ̀nà ó ní àwọn náà mọ̀ pàmẹ́ ẹlẹ́bọ́ wà láàárín ìlú wọ́n ṣe fẹ́ pàmẹ́ ẹlẹ́bọ́ pé afẹ́rò ó ṣe tí ànábì ọlọ́run ni wọ́n lọ bá tó rán mọ̀ pàmẹ́ bí ọlọ́run ò ní kankan kàfin ọlọ́run bá ní kò sọ nígbà náà lè Musa wá sọ fún ọ pé ẹ iná wá ya kúrò kúrò ń tẹ́sibáṣọ bákọ̀rọ̀ ìtẹ́nàbí Musa sọ fún ọkọ́ ọlọ́run ní kí n sọ fún yóò pa yín láti pé kẹ màálù yìí la máa lò láti fi mọ nìyí ń bọ̀ mi bá fẹ́ lò ẹ̀rí tí bí ta sábẹ̀ pé inna Allah amúrùkùn ọlọ́mọọba mi ò tó ń dá èmi àti yín o òun ló pa yín láṣẹ títí àwọn wa ń ròyìn ta ló pa wọn láṣẹ rẹ̀ ẹ̀rẹ̀ rí nínú àkọọ́lẹ̀ ọ̀rọ̀ àwọn àlùjọ̀nú tí wọ́n kọ́ wọn nìyẹn wọ́n dẹ̀ ṣe pẹ̀lú tó máa ń ṣe yes ẹniyàn náà tún fi ń fún ọlọ́pọ̀lọpọ̀ gbà pé ẹlòmíà ní àwọn oògùn yẹn ń jẹ́ ẹ̀dẹ̀ ní òṣoògùn àà ní òṣoògùn bòtú dẹ̀ ń jẹ́ àà ní kò ní jẹ́ ọlọ́run fún ò òní kò ní jẹ́ ṣùgbọ́n jẹ́ ká mọ̀ pé àwọn ògbìn àwọn tí èṣù kọ́ àwọn èèyàn àwọn táàlì jọ̀ọ́ kọ́ àwọn èèyàn ni nígbà tó náà lóun fẹ́ náà tó ń fẹ́ kó lọ́wọ́ rìn wọná tó ní kọ́ lọ́wọ́ bá lọ́hùn lára dàlùkìyàmà òun náà lọ́hùn lọ́ lára dàlùkìyàmà ó dẹ̀ níṣẹ́ tó ń fẹ́ ṣe ni kó ń fẹ́ jọ̀nà òru mọ́ àwọn àlòmọ́ yìí lójú ọlọ́run bá dẹ̀ sọ kíyàn wá sí ilẹ̀ wa kádẹ̀ bu iyẹ̀pẹ̀ ẹsẹ̀ rẹ̀ lójú kan ẹsẹ̀ rẹ̀ kádẹ̀ mú àwọn kankan kádẹ̀ tó mara ká bu sí kẹ́ni ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí kẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí wú. kọ́yọ̀ asáré pọ̀jẹ́ tó bá mọ̀ parọ́ eléyìí lọ́wọ́ mọ̀ kó jẹ àwọn èèyàn gan. ohun tó ń nígbàgbọ́ kó òun fẹ́ fi tú àwọn èèyàn rè òun fẹ́ fi tù wọ́n lójú òun dẹ̀ fẹ́ fi tán ọdọmọ náà. agbára tó gbé kọ́dẹ̀ dáadìdì kó bá dẹ̀ rántí ẹni kankan máa pè é ìṣúná ní ọkọ̀ agbára ẹ̀nà sọ wà àjọ̀nú àwọn èèyàn dẹ̀ ń lò wọ́n jẹ́ àánú gùn jẹ́ wọ́n ń ṣe ìtọ́lọ̀ ń bá fẹ́ kí èṣù jẹ́ kó jẹ́ ìsọnù fáwọn èèyàn wọ́n á lò wá máa ṣiṣẹ́ gbàmí lórúkọ kò sí kankan lọ́wọ́ ẹ̀pà sí lásán ni rárá má dójú gbà ẹ lórúkà ṣùgbọ́n tó bá dójú kóyá má sà lọ bí ọlọ́run kò ṣàtàr mú tí òdíjọ́ kó ṣiṣẹ́ ṣùgbọ́n ṣe nǹkan yẹn máa ń ṣiṣẹ́ yẹ́ ẹ̀sùn máa ń ṣiṣẹ́ kọ́lọ́wọ́n bá ti lọ́ṣẹ̀ tọ́ni lára ó dẹ̀ ń ṣe àwọn nǹkan rẹ̀ ń ṣiṣẹ́ ṣùgbọ́n kò ní lápá lára ẹni tó bá dúró tọ́lọ́n abẹ́ ẹ̀gbọ́ ni kí ló ṣẹlẹ̀ tó fi tẹ́tí ànábì sallallahu alaihi wasallam tó jú díndín ànábì ọlọ́run kéèyàn máa ní ìmánì gbígbẹ́ fáwọn ọmọ ayáwa kan ṣe ní tán wà kò kò wà àwọn ṣe nì ògùn wà àwọn ní ṣe nì láwọn ògùn ẹbọ. wọ́n dáná bí ọlọ́run yehudi tó jẹ́ ọmọ ọ̀dọ̀ ànábì ó mú irun sọlọ ó fi àwọn kankan kú ó kókó ó lọ rí mọ́lẹ̀ ó fi oríṣi ànábì ọlọ́run wọ́n dẹ̀ dé ohun tí oríkèéríkè mọ́kànlá lára ànábì ìbílẹ̀ ìwú dẹ̀bẹ̀rẹ̀ sí tẹ́lá mú ànábì òdè lè dìde lẹ̀ lójú kan ọlọ́run bá ní kápá kó má jẹ́ kí nǹkan yìí ṣiṣẹ́ lára rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá fi pírátíkà yẹn hàn wá ká máa rò fáwa ní mọ́nì tó àwọn sòhábà ń bìlẹ̀ ànábì ọlọ́run ó ní òun rèé o wọ́n ti máa ń ṣe tó ń jẹ́ o. máa ṣe máa wá túnjẹ́ padà o àwọn ní nǹkan bí lọ́wọ́ nǹkan burúkú lọ́wọ́ tí wọ́n máa ń ṣùgbọ́n tó bá ti pàtẹ́ nìkan nu tó bá jẹ́ lára rẹ̀ tó máa túnlẹ̀ padà rí o ẹwù tàná bí yín ọlọ́wọ́ ara màlẹ́kà méjì bá tó dìde ìkan tó ń àmẹ́bì ìkan tó ń ẹlẹ́tí arákùnrin rẹ̀ wọ́n sàfin ní ta ló ṣe yẹ̀húdí tí ń gbé lọ́dọ̀ rẹ̀ ní anábìdẹ̀ ń gbọ́ òwe conversation wọn yìí a ti wá ṣe báyìí anábì ah, ọlọ́run gbọ́dọ̀ ara rẹ̀ ah, ọlọ́run náà mọ̀ ọ́dọ̀ ara rẹ̀ náà ló jẹ́ kí kí yẹn lọ́pọ̀ kó lè jẹ́ kọ́kọ́ tó ń kí ló máa ṣe sí báyìí ọlọ́run ti ní ká kọ ní tó máa ṣe ilé ìtààmú tó máa tú ilẹ̀ tó wà nù rẹ̀ yìí ó yá tó bá bẹ̀rẹ̀ àwọn òdòdó rẹ̀ fi lè kọ́lá ṣàrì máa kọlà kọ. wọ́n bá káyà ìbọn ṣe ń káyà kan ní gbogbo tí wọ́n dé ìkíní ń tú akàkejì ìkejì ń tú akàkẹta akàkẹrin títí gbogbo tí wọ́n dì máa nẹ́bi ó kà búrọ́bìlì pálákì délẹ̀ ó kà búrọ́bìlì náà sì délẹ̀ tẹ́ bá wáyà fi tú lẹ̀ ó fi hàn wá ní o ká máa rò yìí kókó sẹ́ǹkà kan kéèyàn wa lọ tí wọ́n gbé nǹkan lè ṣe ní dúkìá tó ó ní ṣe pọ́lìsì ni nígbà ṣe ìmọ̀ ajẹ́ bísímìlá ìlàlá ìlàlá ìlàlá bàbá mọ́ ọdún kò sẹ́ǹkà kan gbogbo nǹkan láyé láìláha ìlàlá wọ́n ní kòrò àtàwọn mi lọ síbi tí wà isolation center bá ilẹ̀ ha ìlọ́lọ́. ọ̀la rọ́bì fàánzìrò ní ìlàyà omi ò dàbò. Ṣetọ́ ní dìdí ń sọ fọ́lọ́wọ́ ni pé òun kẹ́kọ̀ọ́ lọ́hun dára díjọ́ ìgbà Tọ́rọ̀ náà sẹ́mẹ̀ tó ń bẹ́ẹ̀ ṣe ń bàbọ́ tó ń ti bàjẹ́, ṣùgbọ́n wà ní fúnra wọn gbọ́dọ̀ dáwọ́ náà. Ọlá fàáyín náà kàn ní àlèmọ́ ń

wọ́n ní ṣọ́rí mọ́ ṣe kínú sọ́hun tó sọ ní ẹni ìgbé yìí ókù ìmọ́rú òun náà bá tẹlòmí náà jẹ́. ìlà ìbádàkà nínú mọ̀lẹ́mọ̀ ọkọ̀ làṣẹ. ṣùgbọ́n là ó là ó náà tí ò ní jẹ́ pẹ́rẹ́ ẹni tí ò ní kahán láǹkan lẹ́ni tí ò ní fìkan pàdódó ẹni tí ò ní forí balẹ̀ fún ìkankan tí ò ní ṣẹ́fá nínú ọmọ ìhùnkìláṣí ẹni tí ò ní níbi kan tó fara sí tó ní kan lábẹ́ bẹ́ẹ̀dì àbí tó ní kan nu pọ́ọ̀sì àbí tó so kọ́lé àbí tó rì mọ́lẹ̀ ẹni tí ò ní ṣe àfàwọn ẹrù wọ ọlọ́run tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń sìn pẹ̀lú ìfìlà àwọn nìkan náà ní ṣe o. ṣùgbọ́n àwọn tó kù yẹn ara àwọn mú kódà àwọn máa náà forí kan lè fẹ́ báyìí àdèmà bá mi ṣe. Allahu akbar. Ẹgbọ́n ti ṣe tán ti kọ. Inna ibadi laysa laka alayhim sultan. Ọlọ́run náà wá ń sọ fún mi pé ṣètọ́ ni láyà gan. Láyà gidi gan. Ọlọ́run wá ń sọ fún kúṣọ́ rà àwọn ẹrú èmi ọlọ́run tó tọ̀ yẹn. Lẹ́yìn sọ alákan lẹ́yìn ìṣòro ẹ̀kọ́. Ó wọ̀ lè lágbára lórí wọn láíláí. Ìlà máṣe tàbà àkàmìnà lọ́kọ̀ wí. Ọlọ́run láyà fún wọn tí wọ́n bá tẹ̀lé nínú wọn o, tí wọ́n jẹ́ àwọn olùkọ́rùkọ́ rẹ̀ aláìgbọràn. Ṣìgbọ́n tí ń gbọ́rù wá àbí kí ẹlẹ́sìn ọmọ àtútó bẹ̀rẹ̀ èyàn gbọ́dọ̀ dírá o dí ọmọ ọkùnrin ò ní lásìkò tá wà yí à tẹ́yàn bá ọkàn ọjọ́ ṣọ́ọ̀bù ara wọn ti tó gbogbo kí ni ti ti ní lásìkò ọmọ rẹ̀ ràn o àkọ́bí ọmọ rẹ̀ ràn o ló bá ní àfikún náà jáde sọ́rọ̀ ara ọmọkùnrin Àwọn ilé ni ṣètọ́ ni wàwọ́ sí. Ìlàmà ní tàbà kámínà lọ́gbàwí. Àwọn tí ṣètọ́ ní pèrè tí wọ́n dẹ̀ dá lóhùn. Wáyé nájà nà màlámọ́ ìdùn máa jìmá yìí. Kábà padà síbi tá a ti kú. Àyílé kúlé náà. Ọlọ́run bá ní wọ́n ìdí ìdáhánà màlámọ́ àjùhùn. ẹ̀rí pé tí ọ̀rọ̀ pápá yẹn àti ẹlòmíì pọ̀ kẹtó sọ̀rọ̀ ara rẹ̀ á máa sàn èmi èmi ẹ bèrè pé kí ló èmi tó ń fọwọ́ páyà yìí o. wàláhì ògùn ni o. ẹlòmíì iná tó bá fẹ́ ṣe foundation ó ti àfáà tí wọ́n máa ń lò á àfáà ni àwọn alálàáfáà orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé tó fẹ́ ṣe fàtíṣàn rẹ̀ wọ́n bá rí ń tì í máa ọgbẹ́ tẹ́ bá ní títẹ̀ ìrímọ̀ ẹlọ́fọ́dánú kéré ilẹ̀ Yorùbá ilé tí wọ́n máa wọ̀ tí yóò ní bá ìgbò lẹ́nu ọ̀nà àtàwọlé tí wọ́n ti rẹ́ mọ́lẹ̀ wáyé ẹnu rẹ̀ tó ti báyìí ṣe ilẹ̀ Yorùbá ilé tẹ́ máa wọ̀ tẹ́ ẹ̀ ní ibi tí wọ́n sọ kan mọ́ kí lè jẹ́ gbálẹ̀ a ní kí náà fi ṣe ìṣánní tó lè bá wọlé ni wọ́n máa gbálẹ̀ tó fi máa lọ ni wọ́n ní mí ìkádẹ́lì tẹ́rù ọlọ́nkan kan lọ́dún kan pàtà náà wà nílé kí tàbí níbi àkáǹtì àwọn ọmọlé kí wọ́n máa níbi àkáǹtì ìdí àwọn kọ oríṣiríṣi nǹkan sí ẹ̀gùn kó lè má jà ògùn kíníkan kíníkan ìdí yóò àpá kan wa lọ́dún náà irun ajá ni wọ́n máa fi ń ṣe á nítorí ògo olè náà ni pé tí èèyàn bá ti fi lè ṣe tó bá ti pọ̀ nǹkan ẹmọ kó lè mọ kó sọ ọmọ tó bá ti wá rí mọ́lẹ̀ sí orí mẹ́rẹ̀ẹ̀rin ilé yẹn pé tí ó lè bá ti súnmọ́ bí ilé yẹn báyìí àwọn olè ẹnìkan náà máa gbúrò pájá ń gbó ará àdúgbò tó kù ní gbọ́ àwọn tó wà nílé òní gbọ́ àwọn akéré mọ́lẹ̀ àwọn ìyákọ̀ máa dé gbúrò ẹ̀sán ní kàràrà kan ní Ana àwọn nìkan máa máa kópa jágbólájà ìjọ olúwà ni inú ilé tiẹ̀ ń tó lé ajá yìí náà alẹ́ àlìjọ náà ń tó lé olè yìí alẹ́ àlìjọ náà alẹ́ àwọn màlẹ́ka kò jẹ́ káàrin ní eré wọbẹ lẹ́yìn òun ṣe ilé ìfọ̀kànbalẹ̀ mọ́ ti di ilé táwọn àjọ ló ti gbà kú tó rẹ àjọ̀nú gidi oníwọ̀bẹ̀ mọ́ àfàwọn àjọ̀nú bú bàbá kan náà mọ olókìkí gan báyìí kọ́lé sísẹ́yìn wọ́n máa dárúkọ kó máa dàbí ìbánilórúkọ jẹ́ ẹ bá wọn nígbà nípa ayé rẹ̀ ilé tó kọ́ kalẹ̀ sílùú yìí àwọn èèyàn tó bẹ̀ẹ́ gbé wọ́n ti débẹ̀ lọ́dún yìí àwọn èèyàn tó lè yẹ gbé kí náà fi pilẹ̀ rẹ̀ gbogbo àwọn akára burúkú yìí náà nìyẹn náà ráwọn lè jẹ́ àràjàrà láàrin ìlú wa yìí náà ó wà nílùú àwọn èèyàn tó lè gbé tó bá dúbẹ̀ bá àwọn agbóhùn ni wọ́n mẹ́rin tó ń sọ̀rọ̀ wọ́n máa gbọ́ pàǹkan rojọ́ mẹ́rin sí rojọ́ èmi wọ́n kọ́ ìmọ̀ pé hùwù àbí tí wọ́n kó jáde àwọn àlejò náà ní wọn kó ń bẹ. iná jahannama lábá òun dùnmọ́ àjẹmáyìn. olówó wọn tó ń pilẹ̀ rẹ̀ tí wọ́n tó fi ń tù wọ́n. torí ẹ̀sàlẹ̀ ọ̀rọ̀ pọ̀ tó lẹ́gbin kì í ṣe gbogbo. ẹlòmíì ò gbọ́dọ̀ má tẹ̀sílẹ̀ lọ́sẹ̀ kan. oríṣiríṣi nǹkan burúkú kún ọwọ́ àwọn èèyàn. wọ́n làwọn ànábì ọlọ́run lórí àwọn èèyàn wọn ò o lẹ́yìn gbogbo ìjà máa ànábì Mùsá yìí ó sọ fún ọpọlọ ní ẹ̀pa màálù sáàdé ń sọ fún wọn bí i màálù pípa torí pọ́fẹ́mẹ́ tó kú ni látọ̀dọ̀ ọlọ́run kò pé lákọ bu pé lábo kò pé ní dúdú kò pé ní funfun kò pé ní yẹ́lò kò mú kọ́lọ̀ dání kò dẹ̀ sọ́jọ́ orí sí ṣùgbọ́n gbà tí wọ́n mú béèrè wá ìbéèrè kó wọn sí dààmú ó wá ní pé eléyìí báyìí ni ọ̀ ọ̀tún fi wá béèrè lẹ́ni tó dáa nínú kọ́lọ̀ Wọ́n fi ń bí tọ́lọ̀ ọba sọ fún ọkùn ọlọ yẹ́lò ní ọ̀hún. Náà bákọ̀rọ̀ tún sàfọ́rá. Báàkì ọlọ́run ha. Sọ́kùsọ́mọ̀ fi wá ní ọjà ìṣẹ́ máa pa báyìí nìsín, màálù yẹ́lò ní ọ̀. Ilé tí àwọ̀ rẹ̀ ń dáni lọ́rùn. Tí ò ní àbàwọ́n, jẹ́ pé yẹ́lò. Bílẹ̀. Pàlú ní ìlànà rọ̀. Àwọn tí wọ́n ti jálà bí àwọn àbá tí wọ́n máa ń pa adìyẹ gbà ń ká lọ́wọ́ wọn. Gba ẹran, ẹran funfun wáìdì pín láti kèdélẹ̀. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí dààmú lẹ́sọ̀ ẹran. Ṣé ní ẹran wáìdì? Ẹ̀ àwọn náà ní. Abẹ́dìyẹ wáìdì. Àwọn èèyàn sáà sọ wá ń pa adìyẹ tó bá jẹ́ wáìdì tó bá ní dídí nínú àti lọ yọ àbí ìmí tó bá jẹ́ ẹran ni tí ò ṣe é tu irin ààrọ̀ lámá wáìsì dẹ̀nà ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ó lọ ní dúdú dúdú falà àyàtọ̀ lọ́dà àwọn oníṣòro ìṣòro wọ́n ti ń bọ̀. ọmọ yẹn náà á tún قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة علينا bá ìrònú wọn ti bẹ̀rẹ̀ sí islam òun náà ni wọ́n tún kó wọnú islam ìrònú pé táwọn babaláwo bá fẹ́ gbà nǹkan wọ́n máa ń ṣàlàyé rẹ̀ pé rú báyìí ni kò mú wá o irú ilé ni kò mú ní àníyé tán bá ti pé ní kó ọ̀rá tí lọ sórí ọ̀dọ̀ àbújùlá pé iye bá ti pè fún yẹn ní ọ̀rá ya pẹ̀fún tí ò ju 20,000 lọ wọ́n pé àbí ìbáyìí ta ayé ni ó dẹ̀ wọ̀ fún ni alìbájì àwọn ìbílẹ̀ kìyàrí ah. tó bá ti gbà ó dẹ̀ ti san owó ti ń lọ má ná o iye tán bá ti pé ní o ọ̀nà ọ̀dẹ̀ débẹ̀ kò ná iye tán tó lò náà dẹ̀ kó lẹ̀ ámbolo tí rí ní ẹlòmí nǹkan tó náà tó má ná àwọn náà tún wá sọ́dọ̀ àbí tí Ọya bí mo ṣe ránṣọ́ yẹn o, irú ẹ̀ náà ni wọ́n ní. Èló ni ẹ̀ẹ́dì dìde ìṣòro ló ń gbé kiri thirty Ọdún ti wọ́n, ti wọ́n ni, àwọn tó mọ bẹ business package rẹ̀, ọdún ti wọ́n forty five. Inú ìrònú ire olówà lára ilé láti kí wọ́n tó bẹ̀rẹ̀ wọ́n ti mọ̀ pé àwọn tí wọ́n máa ń ka àwọn nǹkan lẹ̀ fún àwọn pa abẹ́ ṣèpèsè abẹ́ ṣèlú ẹ̀rí abẹ́ ṣe léyìí ó máa ń nírun tí wọ́n máa ń ka lẹ̀ kí nǹkan ṣe pé mú nǹkan báyìí wá sí lásán wọ́n máa ń fi lájẹ̀mú sí i náà fi ń bèrè lánàá bí musa náà pé irú èwo ni ṣé ó lálà ó ní lájẹ̀mú. iná lè bá kọ́rọ̀ dájà àbàhà àlẹ́ iná. ó tún wá ní ìrànlọ́bì afẹ́ mọ̀ ẹ̀ tó jẹ́. Ọ̀yìnà insha Allahu lamuhtadu. Wọ́n náà wá fi ń dá lójú láì pé tó bá ti bìlè sọ fún wa ní ìsìn apá àti mọ̀ ẹ́ta fẹ́ ṣe, insha àti jánà. Ọ̀là ìnáwó yẹ̀kúlú iná ha bá tó láàdà lólóòjú fèrò lárùn. ولا تسقي الحرث ولا تسقي الحرث مسلمة لا جية فيها اه انا يوم سنه داو bẹ́ẹ̀ ṣe ń béèrè náà lọ́lọ́wọ́n bá mú wáyé wá ẹni tó dáyé ti mọ orí ọ̀nà tẹ́ ẹ̀yà ó ní kí tún sọ fún yín bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ iná ha bá kọ̀rọ̀ màálù náà jì ní ọ kò yí padà tó kí kò rà sí ní ọ. Báwo màálù tó tún wá jẹ́ nìsín tẹ́tún ní ká tún ṣàlàyé síwájú sí. Kò gbọ́dọ̀ jẹ́ màálù tí wọ́n ti fi ṣe oko tó ti wá rẹ̀ o. Kò dẹ̀ gbọ́dọ̀ jẹ́ màálù tí wọ́n fi ń wẹ̀ oko o. Láti ṣàyẹ̀ fún ọlọ́pàá tó kọjá pé àwọn màálù mi wà wọ́n fa àwọn yẹn roko ni wọ́n fi wọ́n ń kọbì. Kódà wọ́n tún máa fi wọ́n wúgi. Wọ́n á so kò mọ́ báyìí. Àwọn asomọ́ igi sápá rẹ̀ ká lórí tí lábá ní gẹ́lẹ̀ ìwàlú sí lè fa a ma wá ní màálù yẹn síwájú a wá fa ọgbìn yẹn tu tìdítìdí a máa so kí ta fi ń kọbì mọ́ wa lẹ́yìn a máa fi wọ́n kọbì lọ Ọlọ́run bá ní kí ń ṣẹ́rù màálù bẹ́ Mùsàlámà. Ọgbọ́dọ̀ jẹ́ màálù tó lálàáfíà. Láàṣìyà tàfi há. Tí kìí ṣe oníkun mímọ́, tí kìí ṣe tí ó ń yàgbẹ́ sára. Láàṣìyà tàfi há. Tí kìí ṣe màálù tó ṣubú lẹ̀ tí ó lè dìde. Láàṣìyà tàfi há. Àtọ́ àwọn màálù mi wà ó tóbi. Ojú kan ṣóbi tó wà yẹn náà ló wà bí tí wọ́n ti máa pa náà rèé. Láàṣìyà tàfi há. Kí ni ọlọ́run bá ní kì í ṣe kó dálébù lára o? Kọlu lè ánà jí dàbí láti fàtàbàrò háwà máa kàdó yẹ fọ́ọ̀lú. Ẹ̀rọ àwọn oníkọjá yìí, ṣé ìta anábì Musa ń sọ tẹ́lẹ̀ ṣe rọ́ ló ń pa ni? Ọwọ́ ń sọ fún yìí sínú pé àlè ánà jí dàbí láàpọ̀. Ọ̀nà ẹ̀ ó yẹ ṣe sọ̀rọ̀ ni. Ṣẹ̀gbọ́n, ó yẹ ṣe ó ti mú dùdú wá fún ó ti yé wa now you are talking. Fàdàbàṣúhà. Ọba ìmàálù mọ́lẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí wa kiri. Wọ́n padà dààmú wọn wàhálà. Wọ́n kì na ara wọn padà rí màálù. Ṣùgbọ́n màálù yẹ́lò tí wọ́n padà rí yìí. Ibi tí wọ́n ti rí bí àwọn ilé máa nà ká sọ yìí náà ni ọ̀. Inú gbó Lọ́dọ̀ ẹni tí wọ́n ti rí. Ẹni yìí màálù tí wọ́n padà rí màálù àwọn ọmọ òrukàn ni tẹ́tẹ́tẹ́ àwọn eléyìí ò ní dúkìá míì tí wọ́n nílẹ̀ tí wọ́n gbójúlé ju màálù yìí náà ló jogún wọn àwọn kò níyà kò ní bàbá tó ti ń wo bọ́ọ̀ náà wọ́n ti fẹ́ survive ọjà ń bẹ́ẹ̀ lọ tó tọ̀ ọlọ́run jẹ́ ṣáṣánú wá o àdúrà dẹ̀ máa ń gbà kí ẹ má rọra rẹ̀ pín ó gbà àtọ̀nà tó fẹ́ gbà fi gbà ní òye yàn ṣùgbọ́n pàdúrà ò kí ń tà ẹni tó máa ronú pàdúrà kí ń tà tó ròun gbogbo ṣe ń ṣe láti fẹ́ kò sí ìgbà kékeré ni ọ̀ àdúrà máa ń gbà ọ̀ ṣe sọ́lá wọn lè ṣe ọ́dìrò ní ala kulli shay'i apá rẹ̀ ká gbogbo nǹkan láti ṣe àwọn eléyìí náà rò pa wọn ní pírọ́pàtì kankan ọ̀dẹ̀ yà ń tọ́jú màálù wọn yẹ́lò ó lè rọra ń jẹ ọmọ nínú gbóńbẹ̀ ó àwọn oníwàá kú wa wọ́n bá wá wọn kàn wọ́n bá gbé owó dé wọ́n ti làágùn wọ́n ti dààmú. mọ́lù táwọn èrè mọ́lù táwọn èrè pure yellow pure yellow. ó ti wọ̀ lójú àwọn ẹwà ń pa kí ló ń ilé kí ló ń ilé wọ́n bá ní àwọn fẹ́ ra ni wọ́n bá ní negotiate àwọn ilé náà bá àfi káwọn gara o pé nǹkan kan ti táwọn níre o àwọn ọmọ bóyá màálù tí wọ́n ní goro ni kan tó wá àwọn kan nu gbòòyì o àwọn ọmọ bóyá màálù táwọn ìkan ṣo yín àwọn ni àwọn tẹ̀ ń tọ́jú ẹ̀ àwọn tẹ̀ ti tọ́jú ẹ̀ tí gbogbo ara rẹ̀ ti mọ́ tẹ̀ ń dá àwọn pápá lọ́rùn bí káwọn má pa á ó yá tẹ̀rẹ́ di láti ra ni àwọn ni àwọn fẹ́ ra ni àwọn tẹ̀ ń wa kiri ti pẹ́ àwọn ọmọ pẹ́ yìí ní bí àwọn èèyàn ni wọ́n darí àwọn fàájì ọ̀pá ọ̀rà màálù ọmú màálù délé ọlọ́run ọba ni wọ́n padà pa màálù yẹn ṣùgbọ́n fasabahuha wà máa káàdù yẹfàálù ọlọ́run ni wọ́n pa lóòótọ́ o ṣùgbọ́n máa padà fẹ́ pamọ́ kàdó yẹ fún àlò. wọ́n tún ti fẹ́ change máìkì wọn ká àti ẹ̀pá má pàápàá. Allah akọ̀ ẹ̀gbọ́ ọlọ́run bá mọ tó wà lọ́kàn wọn. Bàbáàdù ha. Wọ́n ní wọ́n padà padà òótọ́ o. Wà máa kàdú yẹ fún àlò. Ṣùgbọ́n díẹ̀ báyìí ló kún ọtí náà ò pamọ́. Wọ́n ti ti ń forí forí tàbí ká má tiẹ̀ pamọ́ àbí wọn. Tàbí má Kàdú yẹ fún àlò ṣùgbọ́n gbà tí wọ́n wá pa tán ọlọ́mọ wa sọ fún ọ yí pé tó kàn báyìí nìsín ṣẹ́rí ẹ wá kùn màálù ẹ̀yà bí tá a fẹ́ lò lára rẹ̀ náà légungun pé ẹ mú egungun ọwọ́ sàlẹ̀ níbi ọwọ́ bàrá àdí rẹ̀ ẹ mọ̀ pé tí wọ́n bá pa màálù tán tí wọ́n bá yá àwọn egun tẹ́kù bíi bá tàbí gbá ẹni tí báyìí tó ṣe é gbá àyàn létí. tí ẹ bá dé ojú ẹran tẹ bá rí mọ́ ṣe ń ṣà ẹran ayọ́ ó fẹ́ bẹ́ pé àwọn èèyàn mo tún nígbà náà wọ́n bá wa pa màálù ń kò pẹ́ yìí táwọn alákàtà bá ti wá pátọ́ ti ju egungun tó ti jẹ ẹran ikú onú ẹ̀ kalaba yẹn àwọn ọmọ àwọn bàjẹ́ mo wá ní kí nìdí ẹ̀ ọ́ nítorí àwọn tí wọ́n máa ń lò ó wọ́n á fi ṣe nǹkan tọ́ba tí wọ́n á fi ṣe nǹkan ara máa wá ru alápàtà ẹ̀ẹ́n èèyàn máa ń ṣèwádìí tẹ́bá ti rí nǹkan tó yà ilẹ̀ ní ẹbèrè mo sì bèrè náà ní kò pẹ́ yìí ọ̀nà máa ń lò ní mo dípé kankan náà ní gbogbo wọn ń sọ àwọn táwọn wá pa bá ti bá lò bẹ́ẹ̀ táwọn bá ti sàmì sí àwọn lára máa máa ní ṣẹ́rí pé kò tún tó dàbí ìsìlámù àti kíyàn ṣe súnà nítorí tó yàtọ̀ sí ni títà ń dẹ́rù bá àwọn èèyàn títà ń dẹ́rù bá àwọn èèyàn tí mọ́mù olú gún ọ̀ torí ẹ̀ tí ọjà pa bíyàwó ọba mi kún wá níwọ̀n ní lọ́jà kẹrì kí wàhálà bí mùsùlùmí ń ṣọdún gbogbo ìrà tó títa àwọn tó máa rà á máa tààrà ní ara wa báyìí lómi ìṣọdún wá ní àgbọ̀dọ̀ rí òwò ó kú pi kí ló dé sí ló fẹ́ bí kú obìnrin wò wá ọkùnrin wò wá ọmọdé wò wá àgbà ń wò wá báwọn ti ń gbẹjẹ ẹgbẹ́ ìsáàmù dùn kọjá ń tàn yìí alhamdulillah alhamdulillah bí yàn fẹ́ jẹ ìmáàmù gbàgbọ́nà ni wọ́n ti máa náà zẹlẹ̀ tí lágbádá ni máa mú o bí wọ́n fẹ́ jẹ àwọn èèyàn tí wọ́n jẹ láyé náà náà tí wọ́n fi tí wọ́n ń ṣe àtàpamọ́ síbi kan amòmùkú má jẹjẹ kú jẹ Allahu

ẹnìkan ló pààyàn nù wọn. ṣùgbọ́n lọ́wọ́n ló kẹ́lí mọ́ ń gbẹ̀ pa ẹnìkan láàrin. bàtàrà tún fi hà. tẹ́ ẹ wá rò pé ti kágbé tẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ti fìlà ibi kì í ṣe yòó ó lè jẹ́ wọ̀ ni. wà á lọ ọmọ kórè jọ. tẹ́ ẹ wá pàtẹ́ rò pé ti pa ẹ ti jẹ lọ. wà á lọ ọmọ kórè jọ máa kàn jọ mú jákèjọ mọ́. torí pé tí yàrá bá ń wá nǹkan tí yàrá bá ń wá nǹkan ẹni tó success kò ń ṣe ònìkan ló máa dá nìkan pè nínú àwọn ọmọ tó ń gbé lọ́dọ̀ rẹ̀ ọwọ́ àpò gbogbo wọn ẹ ti mú fóònù bí yìí o ẹ ti mú fóònù bí àdẹ́bí kí n tú ẹrù gbogbo yìí ẹnìkan ló dẹ̀ nínú wọn ó ti mú fóònù bí i àwọn ara ni pé ṣé mi ló kọjú sí i tèmi náà kọjú sí ẹ ti mú orílẹ̀-èdè àgbàmọ̀ tó pé míkọ́ ìmí ọmọ kọ́kọ́ kọ́ ẹ̀ ìmí náà lẹ́mí kọ́ ìmí kọ́ ìmí kọ́ àwọn bàbá ní ta ní fẹ́ fọ̀bẹ̀ ìlú jẹ́ṣù ẹ̀hẹ́n ọ̀nà kò sẹ́ni tó fẹ́ fi ọ̀bẹ tó nù jẹ́ṣù. wọ́n yìí ní kọ́dá ìtò àwọn ilé yóò gbọ́ yóò bá àyíṣẹ́ kàtà ilé tán bàbá sọ ń dà wọ́n wàhálà pé òun kọ̀ tẹ́ ibi tí mo fi sí wọ́n ní ọ̀sẹ́ni tó máa sọ pé ẹ̀dáàdì èmi ni mo fọ bẹ́ẹ̀ jẹ́sú onílé fáwọn wákàkiri wọlé máa ìtumọ̀ rẹ̀ nìyẹn ọmọdé kì í yára jẹ́wọ́ bọ̀rọ̀ ọlọ́ni bàtà ẹ̀nà àpáyà wọ́n ní bàtà ìdùn fàtàrà tún fi ha ẹ̀pẹ́ wà lọ́gbẹ́ ìjùn sílẹ̀ kan wọ́n ti sọ lè jẹ́wọ́ ní kìí ṣe jùm máa Òun tẹ́ èrò pé pamọ́ yẹn, ó fẹ́ fi Ó máa kọ́ òótọ́ dágbèjò mọ́. Bí ẹni tó ń tọ́jú nǹkan bá rò pé mọ̀ tọ́jú, gbogbo ìgbà pé má ṣe mọ̀ sí, a ni. máa ń dunni lọ́kàn ni pé tí wọ́n bá rò ṣe èèyàn mọ̀. Sọ́lọ́run sọlọ tó ṣẹ̀dẹ̀ yẹn mà ìtumọ̀ rẹ̀ náà nìyẹn ọlọ́ni wàlúwàhù mọ́kùrùjù máa kún tún. àkọ́rọ́ tó ń tẹ̀ kì í tún mú. wọ́n ní gbogbo ń tí ẹ fi pamọ́ pátá. wàlúwàhù mọ́kùrùjù. lòun ọlọ́run bá máa ẹ̀fọ́ títà ó kéré. ó kéré. àkólínà. tábà sọ pé ọlọ́mọ àtàṣírí wa ọ̀dọ́ àkọsíkà tí ó sì ní tù yá ọmọ tó bùlà. ọlọ́ni lálẹ́ kí a máa ṣírò ní àtù àwọn mí kẹ̀lẹ̀ rẹ̀ wọ́n atúláyé àwọn mí atúláyé wọ́n máa sọ fún akéṣẹ́ rí ọlọ́run ọba ọ̀fà rẹ̀ tó kú ọjọ́ orí tó owó tá ń sọ ìyá kan fi ń bẹ ọlọ́run kó gùn lẹ́mí ni èèyàn lè kó Ọlọ́run kó túbọ̀ máa ṣọ́ wa kó ṣàánú wa. Wọ́n ìdá ọ̀kọ̀lá ó ta àdìrí bàtí sí Zulimadi. Wọ́n na fóso dá ẹ̀yà tó ní ìlà ni. Wọ́n sáhàyí mi nàbọ̀rì ìlà ìfàkúnláha. إن الذي خلق الظلام يراني إن الذي خلق الظلام يراني أفوهنا تنسوا سلفوا إذا خلوت ó ní gbogbo ọ̀pọ̀ yóò tọ́lọ̀ ń bá ní kó rí pé kò síyàn tó mọ tó ìsinmi tó ti ń ṣe. ìrìbá tí ń fi zoli mà tí. ibi tó tún wá ti ń ṣe nǹkan inú òkùnkùn ni ó ti paná. fi zoli mà tí. ibi tẹ́ni tó mọ̀ ẹ́ o ibi tẹ́ni tó mọ̀ ẹ́ ibi tí ò sí ló ti ń ṣe Wàlúwàfún sí dá ìyàtọ̀ ìlàlẹ̀ ìfìyàní. Ẹni rẹ̀ wá sọ fún ẹkọ́ ìṣe, àmọ́ dọ́lù ara ẹ̀. Wàlúwàfún sí dá ìyàtọ̀ ìlàtọ̀ ìfìyàní. Ẹni rẹ̀ wá pè ẹ lọ síbi ìbẹ̀rù bọ́rí sí tọ́lọ̀. Wàlúwàfún sí dá ìyàtọ̀ ìlàtọ̀ ìfìyàní. Ọkàn rẹ̀ wá ń fà mọ́ wà bàjẹ́, ìwọ́n náà wá ń fọ́ tàbí olómìnir láyà. Wàlúwàfún sí dá ìyàtọ̀ ìlàlẹ̀ dáàyàtọ̀ ìlà tó kẹ̀yà. Ó wá ní wo kíní náà ó ní iṣẹ́ tó ń ṣe lára mupara lọ́lọ́run ọ̀fẹ́ ẹ̀fọn ṣò yín náà ní kíkún ṣe gbogbo gbà. Lọ́nà bá ló bá fọ tí ló bá fi tẹ́tọ̀ jẹ́. Dáàyàtọ̀ ìlà tó kẹ̀yà ni. Lọ́nà bá ní wàhálà ìgbà tí mo bẹ̀rẹ̀ sí wà ní mi jómọ́ àmọ́ gùdù nínú jókòó ló bá kí jómọ́ lẹ̀ ní téèyàn dé dé. Wà náà mo sọ dáàyàtọ̀ ìlà tó kẹ̀yà ni. Ẹ̀mí rẹ̀ wá ń pẹ̀rẹ̀ sí ìwà bàjẹ́. Fàtàkì mi Nabari líla ìfọkùnláha. Tẹ́mi bá ti ń tan ní báyìí pé ṣe ṣe ìdí ẹ̀mí tọ́lọ̀ ń dá sára wa. Ẹ̀mí tọ́lọ̀ ń dá sára wa. Ìdìnnà nàfàlà àmọ̀rọ̀ tó fi sún ìlà àmọ̀rọ̀ ṣìmọ̀rọ̀ bì. Anábì Yusuf alayhi salatu wa salam. Ìsọ̀lọ̀ ń kó yọjọ́ kìíní àná. Ó máa padà sọ. Ó ní kò sẹ́ni tó lè sàfẹ́ tọ́lọ̀ ń bá là ó ń torí kí ẹ̀mí máa ń tọ́ni lọ sí ìwà bàjẹ́ ni ó máa ń falẹ̀ láti ṣe tí ò dá ní ọ̀fẹ́ tọ́lọ ń bá ṣàánú rẹ̀ tẹ́mi bá ti wá ń pè náà kú ṣe léyìí ṣe léyìí. bàbá yìí mi ná sọrí líláàyè ha. ìwọ náà máa ti ju pé ha mo tún mo fẹ́ ṣe yìí. ọlọ́mọ àárí mi. mi ná sọrí líláàyè fákòlà ha. ọ̀sáfà sókè ìjọborí ọba yóò rí ẹ tọ̀rún máa ń wù ẹ́. ìsáháyè mi ọjọ́rí líla ìfàkúlàhá. wọ́n máa rò lẹ́sẹ̀kẹsẹ̀ pé hé tí mo fẹ́ ṣe ọlọ́run máa rí mi. máa rántí ọ̀rẹ́ rẹ mọ́ máa rántí ọkọ rẹ mọ́ máa rántí ìyàwó rẹ mọ́ pò ń rí ẹ. máa rántí àwọn jọ̀ọ́mọ́ máa rántí ìmọ̀ọ́mọ́ ẹ tó ń ṣe wáàsí fún ẹ. rántí ẹ tó jẹ́ ẹ tó rí ẹ. ìsáháyè wá síjú ọlọ́run ọba yẹn. Fákòlá. Tó bá tiẹ̀ síjú ẹlòmíì, tó bá síjú àwọn tí ẹjọ́ wà ń bẹ̀ pé àwọn tí yóò mọ tó ń ṣẹlẹ̀ wọn ti mọ̀ ọ́, ó máa ń sọ ni. A ní àdúgbò mi ni mi ti lè múra báyìí. Àdúgbò mi ni mi ti lè ṣerú nǹkan báyìí tí wọ́n ti mọ̀ ó ní tó bá ti jú àwọn tó wà ń bẹ̀ tó owó fún àkúnkún mọ̀ ẹ́ tó torí ẹ̀ ká sí ìfẹ́ yìí ní nọ́sọ̀rí láàyè ìfàkọ̀lá ha ó níbẹ̀ ọba tó ń wù o Iná lẹ́rí kọlákọ́ zọ̀lá máa yàrá ní. Tó Orí ń tẹ̀yàn jíde ní òkùnkùn ṣe. Ìnàlàdé ìkọlákọ́ bọ̀lá máa yàrá ní. Tẹ̀yàn bá pa náà pa àtìyàwó wà nù yàrá àtàwọn ọmọ. Ẹ wá mú lọ lọ. Bàbá àwọn ọ̀rẹ́ wọn jókòó wọn jẹun yàrá. Ó bá mú lọ lọ ìwọ́n bá sáré lọ́wọ́ mẹ́ja. Táwọn tẹ́ ẹjọ́ ń jẹun ò bá mọ̀. Àbúwá tọ́ bọ̀ bẹ́ẹ̀ ó ta sábẹ́ nìkan lójú. Ó ti mí ilé rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti pa náà. Ibi kálukú ti wà ní kòkùnkùn. Wá ní kòkùnkùn ní mọ̀ pé mi ni. Ìnàlẹ́rí ìkọlàkọ̀ bọ́lá mọ̀ yàrá ni. Ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ó bá yọ fún ẹnìkan nu nígbà tí wọ́n paná. Wà á ṣe sáré yọba ìlú bá sáré jọba ju ẹ̀dù gbẹ̀gbẹ̀ kan jáde. Wọ́n ti bẹ́ẹ̀ ní padà iná tàn. Àlá, pọ́ọ̀tù fóònù sí mi ilé Àṣẹ gbogbo àná rèé. Àtàkùn fún ọkùn ní tẹ́lú wà ní wa. Èyí dá máa kàyàwátà ní mọ́sánásí. Ó dẹ̀ ti ya Àlàkọ́ zọlá máa yàrá ni. Mọ̀pọ́lọ́ àwọn ọba tó dá òkùnkùn, ó rí gbogbo ohun tó pamọ́ sínú òkùnkùn kò sí tó ṣókùnkùn lọ́dọ̀ ọlọ́run o. Ìntánẹ́sìn kan kó tó rí o ní dáa. Wà lọ́wọ́ mú kúrì jù máa kó tó mú dẹ́kì jù mú. Ọlọ́run ni gbogbo ohun tí wọ́n náà ń ṣe ń kọ̀rọ̀ yọ ọlọ́run ọba ni òun á fi hàn yín o. Gbogbo ohun tá náà ṣe, ó ẹ̀ kó sí wọn. Ọlọ́run wá pa wọn láṣẹ kan tó kàn báyìí ni pé. Ìsírí bú bí bá dín háà. Ọya ẹmú apá kan nínú màálù yìí, ìtàn abẹ́gẹ́ bí ná ẹni. Ètòrè búùhù, ọya ẹbí ná. Ẹ nọba mú nọba mú kí ni nọba fi gbà lára pé. Kàdáàlégà irú wọ́n ṣe fi gbà lára báyìí tí wọ́n ná tó báyìí. Lẹ́ni bá dìde lẹ̀, ọlọ́run jẹ́ ìlú padà sí lára bẹ́ẹ̀ mi ṣe padà sí lára báyìí ló bá ní lágbájá ọmọ lágbájá ọmọ lágbájá òun ló pa òun ọ̀ bá tó dẹ̀ pa òun tán òun ló ṣe òun báyìí báyìí báyìí báyìí ó dẹ̀ tún padà ó sọ tó báyìí ó kú padà. Allahu Akbar. Kàdáàlì kà ẹni tó ń náà dálẹ̀ rò kó ń fẹ́ tàhádà níbi ọlọ́run ni. ọ̀rọ̀ pé jẹ́ challenge ẹ̀kọ́ kó lè ṣe kó lè mọ̀ kíni. ló bá rò pé òun ṣe òun jẹ̀ ti jẹ lọ. kóun wá mọ̀ ọ́n tó wá ń mú ànábi ọlọ́run kóun tó wá kóun tó ẹ̀kọ́sẹ̀ ẹ̀gbẹ́jọ́ tó kó máa kátá. pẹ̀rẹ́ nìyẹn produce. ṣùgbọ́n bàtà ẹ̀ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́. Ah, ah. ó bá domi sórí ìjó àwọn tó kù bá kójú bọ̀ pé ah, ah, èèyàn máa lé o ah, ẹ̀rí pé àtẹ́lẹ̀ mi parí táwọn èèyàn ń ṣe fún un á dẹ̀ sọ ẹni kọ̀ọ̀kan ara òun rárá o ara ẹ̀ oníwà bàjẹ́ ìwọ náà nìyẹn ẹni bí bá náà ò ara òun èmi trọ́ọ̀sì ara mi báyìí náà ò trọ́ọ̀sì ara yín mo máa ń tí mo lè ṣe àti tí mi ò lè ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni kéèyàn náà trọ́ sára túmọ̀ rẹ̀ nígbà tó bá gbọ́ sí kéèkì ní ìsìn wọn kí mú tẹ́lẹ̀ wọn ò trọ́ sára òun lè padà mú wọn tẹ́bá ká wọn lọ́la tẹ́ pápò òun ṣe ṣìná ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wọn ò trọ́ sára òun lè ṣe o tọ́ba sọ pọ́ jí nǹkan kan ẹ má trọ́ sí òun kó nǹkan lòun jí òun náà lè jí o àbí nígbà tí wọn bá ti sọ fún òun trọ́ sára túmọ̀ rẹ̀ ni pé ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ọkàn rẹ̀ ó kùn kalẹ̀ báyìí ni gbogbo àbàjẹ́ lè wọlé ó lè jáde ìgbàtọ̀ wa ti fi kọ́kọ́rọ́ di ọkàn rẹ̀ pápẹ́ ìbàjẹ́ ònira yẹ̀ wọlé mo ti tilẹ̀ kúmọ́ dáadáa olówó ànulé mẹ̀dẹ̀ ní jẹ́ kíkàdá náà jáde síta mẹ̀dẹ̀ ní jẹ́ kíkàdá yẹ̀ wọlé atrọ́sì ara rẹ̀ ká ọlọ́mọdé aṣorí ibu apàdà ta burú tó fi máa ń mú ní ṣerú nǹkan bá ọlọ́mọdé rí ṣe iná ṣí ẹ̀yìn tó bá kàánà sí ní ìdáhùn tó dẹ̀ la owó lọ iṣẹ́ ìwádìí mo jẹ́ ìdára sí mi ẹ̀ẹ́dẹ́ bá mi bẹ̀ kò ń tèmi bí ó jọ mí amọ̀dẹ̀rẹ́ nìkan tó ń náwó sí iwájú olóyè ní báyìí ẹni ní ọ̀láì mo pé lè ara àwọn ẹni yìí ó yà wọn lẹ́nu gan nígbà tí wọ́n padà rí pé ẹni tó ń gbọ́wájú gbẹ̀yìn pé ẹjá mẹ́rin pẹ̀lú yìí ẹjá mọ́ wọ́n wá rí pé òun ni. kí ló wá sún débi tó ṣe yìí kó fẹ́ jogún ni ọ̀ tẹ́lẹ̀ mi náà bá wà desperate láti àti ra kàkà di property tí kì í ṣe tiẹ̀ nìkan àti tí wọn kì í lè ṣe o wọ́n fi bá wọn tí wọ́n jọ ní wọ́n bá wọn lórúkọ jẹ́ wọ́n rújọ wọn kiri wọ́n bá wọn jà wọ́n lé wọn tíàtíà wọ́n dà tó máa ṣàjọ́ àti máa bílọ̀ ńkọ́lọ̀ níjọ́ bojú ẹ̀yìn nǹkan àjọ ní nǹkan àjọ ní ẹlẹ́yìn náà bá rò pé tó kàn ní kó ń pa àbò olówó kò dẹ̀gbẹ́ tẹ̀lé dúkìá ṣùgbọ́n ní nàìjíríà sàmì ẹ̀kọ́ kan rí àlàkọ́ àtúlẹ̀ lọ ayé rẹ̀ èèyàn tó bá pààyàn nínú ìṣẹ̀lẹ̀ sàmì kò gbọ́dọ̀ jogún ẹnìyẹn mọ́ ọmọ tó pa bàbá rẹ̀ ẹ̀lẹ́tọ̀ tẹ́lẹ̀ kò jogún bàbá ọmọ bíbí inú rẹ̀ ní ó wá mú bàbá yẹn wá pa á. tábà ti kọ̀ bá ń bàbá rẹ̀ kò ní jogún mọ́ àwọn àbúrò rẹ̀ àtàrà ẹ̀gbọ́n rẹ̀ tó kùnà máa jogún ẹlòmíì ní sáré pọ̀ nìkan ni bàbá yẹn bí nǹkan wàláhì nínú ìṣẹ̀lẹ̀ Islam kò lẹ́sọ̀ sógun yẹn mọ́. àtúntà ni ọ sallallahu alaihi kò ní jogún ọ yálà ó wá pa tó ní ẹ jáde ló bí nínú wọ́n jáde náà dùn mí gan ló bá pa bàbá ẹ̀ ló pa yá rẹ̀ ìyàwó tó náà kọ́kọ́ rẹ̀ tá a kọ̀ bá ń kó ló pa kò ní jogún rẹ̀ o. àdìpárídà kan nínú ṣẹ̀ríà mọ̀nì dáàjàlá ṣe àkọ́kọ́ àwa nìyí wọn kò bàbí fẹ̀rẹ̀ máa lè yí. mọ̀nì dáàjàlá ṣe àkọ́kọ́ àwa nìyí bí fẹ̀rẹ̀ máa ẹni tó bá kán tó kọjú àti ní nǹkan kásìkò tó yẹ kó ní nǹkan kí nǹkan yẹn jẹ́ tiẹ̀ tó tó ó wá kọjú àti wá ní nǹkan yẹn ọ̀rọ̀ kí bàbá ìṣẹ̀rẹ̀ máa nìyí àwọn ajẹ́ ń yà pé kò wá ní ilé ìtọ́sí nǹkan yẹn mọ́ àwọn ìyá wa máa fi ń kọ́ wá gbàtà wá kékeré tí wọ́n bá nẹ́gà ńgbà tí wọ́n há nǹkan fún yàn tí bára àwọn ìyá tí wọ́n tọ́ dáadáa ó wá nẹ́gà ńgbà tí wọ́n há nǹkan fún yàn tó bá lọ sáré jágbà àwọn àgbà lọ́wọ́ àwọn àgbà ọwọ́ ẹ̀ ó dẹ̀ nígbà ní àwọn afọ́ àwọn tó kù àbíkẹ̀kú lọ mú ẹja náà bẹ̀ kó jẹja kan wá gbẹ̀ ẹ́ẹ̀ ó jí ẹja náà bẹ̀ jẹ ọ̀sẹ̀ kan ló dẹ̀ sí sí ìdẹ̀ ní kẹta jẹun àbíjẹ ọ̀sẹ̀ kan ọ̀dẹ̀ ń jẹ́ kó kẹta jẹun. fa ìzáàjẹlà ṣe àkọbìlẹ̀ àwa nìyí torí bẹ́ẹ̀ kẹ́nà lẹni tó kánjú torí kò ń fẹ́ jogún tó pa ni ṣẹ̀rẹ́ táwọn ọ̀n wa ní jẹ́ kó padà jẹ ogún yẹn ó lè máa jẹ́ punishment fún torí pé tó fi ilé yẹn ò bá sí ńlẹ̀ àwọn èèyàn á rí sí pé àwọn lè yẹjú ẹ tó ní property káwọn balẹ̀ ra kàkà dé property ẹni ẹ̀dẹ̀ ìṣẹ̀lẹ̀ tó pọ̀ rẹpẹtẹ o ó pọ̀ rẹpẹtẹ lónìí o ẹjọ́ pọ̀ lálẹ́ kìámọ́ o nǹkan ṣẹlẹ̀ ọlọ́run jẹ́ kíkèsí àbíṣe òṣèlú káwà náà máa ṣe ká bá hùwà bàjẹ́ ni ọ̀. ẹjọ́ pọ̀ lálẹ́ kí á mọ̀ ọ̀nà táwọn èèyàn ti gbà láti fi gbẹ̀mí àwọn èèyàn tọ́jú ní sábà bí gbẹ̀mí èèyàn torí nǹkan oní nǹkan tí wọ́n sì ń wo kọ́dà lómi tí bàbá rẹ̀ bàbá yìí ti ń tọ́jú láyé tọ́fẹ́ lu gbogbo Adẹ̀ máa ní kán fún bàbá àwọn lábẹ́rẹ́ ẹkú. Adẹ̀ máa sọ́lá ara wọn pa ìbájọ́ máa kú ni ṣé wọ́n wà òkè mi tí wọ́n wà ní. Ṣé wọ́n wà òkè mi tí wọ́n náà wà ní. Àmọ́ mi kàn kó gbowó yẹn jọ ni, mọ́ mi kàn kó gbó kíá. Àdẹ̀ àlè àlè á sì pa àwọn kan yẹn àfi tán bá lọ. Kò yẹ ká ká ṣáájú wá láti tójú bọ́. Kò sẹ́ tó fẹ́ sunkún tí mọ́mí bá kú mọ́. akbar. Àwọn mi á dẹ̀ àwọn ní wọn ti ẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ bẹ dókítà lọ́rẹ̀ wọ́n fún ìyá ọlọ́run kan sínú ilé àbí bàbá wọn àwọn bẹ̀rẹ̀ sí kí àìmọye gbé rátàrà yàn kílẹ̀ ní tẹ́gbẹ́gbà sí àdúgbàgbà rẹ̀ pinnu rẹ̀ dìlìṣẹ̀ rẹ̀ dìlìṣẹ̀ alówó dé ṣìkìṣìkì bá mi Ọ̀gọ́lẹ́nà dìrìbù bípa ti ha kàdálíkà yóò yìlá olè máa ọ̀tá. Àìmáyẹ̀ ìyàwó mi jẹ́ gbóná rẹ̀ ti kọ́kọ́ ikú ni. Ó ti fojú wo pé àtó bá ti fi lè kú báyìí, ikú báyìí á kàn ọ́n, ikú báyìí á kàn mọ́ ọ́n. Kí láàárín sí irú rẹ̀ fún? àyẹ́rọ̀dá yín kìíní káyìn náà ní kó nǹkan jọ láyé ni àwọn bàbá alẹ́ yorùbá ní agbójúlógún ah, ah, àtẹ́mọ́ṣẹ́ sọ́nà ló ṣeré lọ́kàn wọn ìbá máa dá o wọn lágbójúlógún ó fún ìra rẹ̀ fó ṣìta bó ṣe rí nìyẹn ẹ lọ kí èsì lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí máa ń gbójúlógún wọn kí ń tẹpá mọ́ṣẹ́ wọn ń sáré ara tiwọn mú tí wọn máa ń dúró tán retí rèé ẹni tó gbogbo ẹni tó bá gbógun ló gbójúlé tó fẹ́ jẹ ẹni tó wù wọn tí wọ́n bá jẹ́ kì í pẹ́ lọ́wọ́ wọn.

Bàgẹ́tì kan lè jẹ kù sígbà tó bàjẹ́ báyìí. Rẹ́ẹ̀sì kan lè tún fèsì sí báyìí. Ah, irú kílé léyìí. Ìyàwó tó túnmọ̀ kọ́kọ́ wọn máa fara sáré páàkì gbogbo àti dánù. Ìwọ́n tó bá páàkì rẹ̀ náà tó dánù níta wílẹ̀ kan náà kan ẹ̀ ọlọ́run rí ẹ̀. Bí wọ́n ṣe mánẹ̀jì ẹ̀kọ́ ìṣìwọ́n bá yẹ tẹ́lẹ̀ jẹ́ ìtọ́bọ̀ wá ṣẹ́kù kí wọ́n mú ẹ̀kẹ́ tuntun jẹ́ ìtẹ̀yìn dànù yìí àwọn kan retí rẹ̀ lé wọn táwọn bá rí bí ìgbà tí wọ́n ṣọdún dé tí wọ́n ní ẹ̀ kìlò fẹ́ntí ń fóúnjẹ ṣòfò afúnkun sí mú ni ó fi kún pamọ́ ni bí ò wá ní kún bọ̀ ń kẹlẹ̀bẹ́ tó fi ṣòfò yìí àwọn bàbá wá ní ebìrì àdẹ̀páyò yóò bàjẹ́ yìí ebìrì àpáyò àwọn bàbá dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n bá wéṣì oúnjẹ wọ́n á dẹ̀ fi bí oúnjẹ tó wéṣì yẹn pa ó lè dé lọ́sọ̀ kọ́ lóun fẹ́ mú gàrí òun fẹ́ jẹ òun fẹ́ mú oúnjẹ kan yóò dànù láàárọ̀ lájẹ́ yóò pàdé láàárọ̀ lájẹ́ ìyẹn tí ẹ lọ́sàn yìí ó bá o ìyẹn gbọ́dọ̀ páyọ̀ ọlọ́run àwọn ilé náà ti ṣe ọlọ́n padà wá fi tí wọ́n ṣe hàn wọ́n ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ pààyàn ní o ó jẹ́ fẹ̀sìn tó pààyàn hàn síta ojú rẹ̀ wá hàn sáyé gbogbo ayé wá ń wo kọ́ má tiẹ̀ pa ìwọ̀nba ẹlẹ́yà ládùúgbò kó náà máa rìn kó má lè rìn yan èmi mọ́ sí létà àwọn fẹ́ ní tìjúmọ́ lónìí ó má tiẹ̀ fún oníṣìná ní kòbókò ṣé kò tó kóbi tí òun náà yí iṣẹ́ kí ni sísà yẹn jiná ẹ̀ ètò ń lọ èmi àti wá ṣáàkì iṣẹ́ aṣẹ́wó ní ṣáà ìmìnà tiẹ̀ ẹ̀ẹ́n ọmọ ìjọ òun náà máa lọ́wọ́ lọ láti wá fún ìgbésẹ̀ ọ̀ ìmọ̀ye ìmọ̀ye náà ọmọ òjèrè mà ní ọ̀ ìmọ̀ye fúnáàbù ló máa ọ̀ ṣúdẹ̀tì máa ní ọ̀ ọjọ́ ìrọ̀ ọ̀rọ̀ adákẹ́ iṣẹ́ kí wá ń ṣe a ní ṣe aṣẹ́wó ọmọ olóṣù ẹ̀ẹ́n fẹ́rí yẹn náà lásán tó ní ìdójútì fún èèyàn kán ní kí ẹ̀dẹ́ iṣẹ́ tó ń ṣe ni pé ń tọ́lọ̀ bá fi sára rẹ̀ tó yẹ kó palẹ̀ máa ti fi bímọ òun lòun wá ń tà tó fi ń wá ń tó fún bàtà pínpín máa wá jìyàn sí kiri à ẹ̀sìn rẹ̀ ẹlẹ́yà rẹ̀ ẹlẹ́yà yìí náà tó ó tó ní tìjú fún àbíká máa ń sábà ọmùtí ni ó ń ń Odidi kéńdé ọmọkùnrin bẹ́ẹ̀ bá lè lé báyìí wọ́n tí tó wọn kì í responsible ń lé tó ń wáyé rẹ̀ tó ń ṣeré. Àbí kí wọ́n wá ní èèyàn pààyàn. Káyé wá mọ̀ kádùúgbò mọ̀ pé lágbájá pààyàn. Ṣẹ́rí láì ti ẹ̀pa òkú àpapọ̀ra ara rẹ̀. Ìwọ̀nba kó ń lọ́bàá yẹn fọ́ tọ́ra wọn ọ̀rùn lọ́dẹ̀ dákẹ́ lọ́bàá dájú wò. Tí ò nílè sọ pé kí ló dẹ̀ ń wò mí? Kò nílè sọ̀rọ̀ ẹ̀mọ̀pá yẹn sí kan wà tí yẹn bá ṣe.

wọ́n máa lọ tó bí ìbàjẹ́ kí n dáhùn náà ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n tó wá lọ tó wá sọ fún mi bá bó ṣe wà yẹn ó máa sún mẹ́rin máa kẹ̀yìn sọ́jà ni bó ṣe ń fọ́ kílẹ̀ ó ti mẹ́lẹ̀ ó ti dùn tákù ó ya kódà owó tó bá mú wá ń jọ mí sí ń dé tún Ìtò ti ṣe tẹ́lẹ̀ tí gbogbo èèyàn ti mọ̀mọ̀ yẹn jọ sí yẹn kìí sí rárá bọ̀rọ̀. Sùnínà fúsà wà hábìlì ha àlàmà yẹ sí inú ha. Torí ẹ̀ láti máa ń ké la fi ń sọ fún wa ní gbogbo ìgbà pé ká túnra wa ṣe, ká tún wa ṣe, ká tẹ̀lé wa ṣe. Kẹ́sọ́ pẹ̀lú wọn ọmọlúwàbí tó ráwọn èèyàn ń wò wá wọ́n sọ wa. Lọ́ní náà fúnṣà wá hábílì ha aláàmà ẹ̀sìnú ha. Gbogbo ohun tó lè kó yí àkọ́lé ẹ̀yẹ bá wa ní ká máa ṣe. Ká máa tàwọn ọ̀wọ̀ sí ní ìmọ̀ra. Lọ́ní náà fúnṣà. Ká máa ní àwọn faradà míì ká máa fẹ́bi panúgbà ní tẹ́bi ń pa wá ká má kàn jẹ́ kankan ṣe. wọ́n ní nàfúsà wà hámilẹ̀ ha aláàmà yẹ́sì inú ha. ká ní farada ká lámójúkúrò ká ní tẹ́lọ́rùn ká má jẹ́ kó mìíràn kan máa ṣe yòròyòrò ló fi wá. bẹ́ẹ̀ni sáàlì máa ń wálé kan olùbí ká jẹ̀ nílò. sèèyàn bá ti kẹ́sọ̀ pẹ̀lú wa pẹ̀lú ṣe ti rí. bẹ́ẹ̀ni sáàlì máa ń wálé kan olùbí ká jẹ̀ nílò.

àwọn ẹni rí ọ̀rọ̀ rí náà máa sọ ń pa rẹ̀ àwọn ẹni ibi náà máa sọ tí ò dá ń pa rẹ̀ torí kí wọ́n bínú ògùn ọlọ́run lára rẹ̀ ẹni tó bá dẹ̀ sọ tí ò dá ń pa rẹ̀ àwọn tí ẹlòmíà tó máa sọ ń pa rárá o lọ́gbọ́jọ́ òdí tẹ́ ṣe ń sọ yẹn o àràbù ni o kì í ṣòun ẹni àfá hmm. yẹn kọ́. Ẹ̀rín ṣíṣá lè mọ́. Ìrọ̀ bọ́dà yẹn kọ́. Ẹ̀rín ṣíṣá lè mọ́. Ìrọ̀ kò ń ṣe sísà yẹn kò kò kò ṣe lè bẹ́ẹ̀. Ẹ̀rín ṣíṣá mọ́. Wọ́n á padà lò sẹ́yìn àlàáfíà Wọ́n lè kọ́ olùfín kàjẹ́ nílò. Ọ̀rọ̀ rí náà yẹn máa sán pa rẹ̀. Ẹ̀rín ṣíṣá mọ́. Wọ́n lè kọ́ olùfín kàjẹ́ nílò. Ìyàwó á sọ̀rọ̀ rí pa rẹ̀. Àwọn ọmọ náà sọ̀rọ̀ rí. Àwọn ọ̀rẹ́ àwọn alábàálò ládùúgbò náà sọ̀rọ̀ rí ń pa rẹ̀ nípa wo ni tó bá níwà rí lọ́wọ́ ni ọ̀ ẹlòmí orúkọ rẹ̀ bàjẹ́ ládùúgbò orúkọ rẹ̀ bàjẹ́ nínú ilé kò níyì nílé kò sí ní níta jọ̀ǹkọ́ ẹlòmí ìbànújẹ́ ẹlẹ́yẹ ẹ̀ta ni wọ́n ẹlòmí ìjẹwà kò dáńdé kò dáńta àbíká dá méjèèjì ìgbà wọn ìfọ̀lì ìsánù bèlè káàkiri لدى الناس كذاب وإن كان صادقا وإن كان صادقا أخوة قصر إليه إذا عرف الإنسان بالكذب لم يزل wọ́n ní sábà ti mọ̀ yàn kan pẹ̀lú yọ́rọ́ pípa sábà ti mọ̀ yàn kan pẹ̀lú ìṣìná jíjẹ. إذا عرف الإنسان بالكذب لم يزل. a ti mọ alágbájá ìpẹ́ ẹ̀ẹ́dínlẹ̀ òṣèyàn mọ́ ni. Àwọn àwọn ajẹ́rì ọ̀rẹ́ náà sọ̀rọ̀ rẹ̀ yóò kọ́. Ìyẹ́kẹ́ bíbí láàrin àzẹ́lì. Ẹ ṣọ́ra ń parẹ́ o. Lam yazal. Lam yazal. Lazal náà kọ́kọ́ ìjà. Ìjàdá bá wà ní ìkànnà sọ́díkọ́. Làdánà sí jàmbá bá wà ní ìkànnà sọ́díkọ́. Lọ́dọ̀ àwọn èèyàn onírọ̀ iná ni wọ́n máa tẹ̀ títí títí. Oníṣìnà náà ni wọ́n máa fojú rẹ̀ wò. olè ojú olè náà ni wọ́n máa fi wo ọmọ ọ̀dẹ̀ ní màkókò kódàdẹ̀ sí ó lè ti yàtọ̀. làdánà sì sábà wà nǹkan náà sọ̀ di kan. ó lè ti tẹ̀yìn ó lè ti túbá. làdánà sì torí ẹ̀ náà bàbá wa fi ń sọ ipò orúkọ rere wọ́n ní ó lọ. ẹni ẹni rẹ àgbàlagbà bàbá wa orúkọ wọn ni wọ́n wà á fà ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n fẹ́ mẹ́kì náà wà fà orúkọ bá bàjẹ́ àìlẹ́kọ̀ lówó. láti jàgbá bá wà ìka lọ́bọ̀dẹ̀ kan. ó lè dá sọ́jú orúkọ wa o. ìnà lè mọ́rọ̀ à yẹ kí bùsù ìnà ya àyà bí láhùlùkì wàlá lè kọ́ àti rọ́mà. بلا خلق ولا يلقى احتراما àwọn bàbá tá a bá ń ṣẹ̀mí láyé tí ó bá ti di kíkà láti hùwà tí ó dá òun náà ní jẹ́ ní àpọ́nlé láàrin àwùjọ man fa'ala ma sha'a laqiya ma sa'a a bá ti ń hùwà tí ó dá tó ń sọ fókò sí tó kàn kò sí tó lè jẹ́ ẹ má dàmí lẹ́kùn ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀ lẹ́kùn ṣe fún òun náà nìdí rẹ̀ ẹjọ́ máa fi ṣe ṣì náà ẹ ẹfún ìdúró fún díẹ̀ sí atúntẹnu kọlẹ̀. Ìbò náà nẹ́ra rẹ̀ tó ń jalè tẹ́ ń sọ tó náà wọ̀n nígbọ̀ wọ̀n nígbà. Ẹfílẹ̀ owó tó bá òun náà parọ́ àbí ẹfílẹ̀ èmi rọ́kì ń gùn àṣírí rẹ̀ tún jọ́kan. Gbogbo àbájẹ́ tí yàn bá lọ́wọ́ mọ́ ọ̀hún láyé tẹ́ ń sọ fún tí ò dáhùn. Òun ló ń bara rẹ̀ lórúkọ jẹ́. Èèyàn kan ló pààyàn yìí torúkọ rẹ̀ ò àwọn ẹni tàná gbọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tún ṣẹ́kù fáwa tòní fáwa bá tún lọ ọ̀rọ̀ rẹ̀ tún ṣẹ́kù lọ́la tó bá tún dà ní kíámọ́ ọlọ́wọ́ tún fi hàn gbogbo ayé pé àwọn apààyàn yẹn rèé o àwọn oníṣìná yẹn rèé o àwọn onírọ̀ yẹn rèé o àwọn oníjìbìtì yẹn rèé o àwọn tí wọ́n wọlé onídàmọ́símọ́ rèé o àwọn tí wọ́n gbogbo wà bàjẹ́ tí wọ́n hù láyé ọlọ́wọ́ kó wọn sáàyè sí wọn lálẹ́ kìámọ̀ gbogbo ayá ma wá rí wọn ẹwọ́ mọ̀ tó bìlá sára ọ̀pọ̀ ìgbọ̀n ẹ̀yìn fẹ́ bìlọ́ǹgì sí jọ náà àwọn ẹlẹ́bọ̀ yẹn rí o wàmọ́ ọlọ́run mi kú wọ́tì àwọn agbófinró bọ́ṣe ń ṣíkèsì ẹ̀bá náà ni wọ́n tún kọ́bà rẹ̀ pàdàpá àwọn alágbájá ni ìgbà tí ń kàn wádìí lọ́wọ́ wọ́n ṣe wádìí lọ́wọ́ náà ni tí wọ́n bá fẹ́ máa sọ́kà nǹkan tó wà gílẹ́ ní báyẹ̀ tún lẹ́ṣin ṣe wádìí tó kẹ́kọ̀ọ́ wá ń ni ṣé wà á ṣe sọ́rọ̀ wá bù ṣe tí wọ́n bá fowó ní gbogbo ẹ̀ pàtẹ́ láyé táwọn olóṣèlú ń kọ́bà ara wọn kọ́sàwọn kọ́ bá fi jọba ní táwọn kọ́ fi jẹ́ táwọn náà tó kọ́bà ara wọn fẹ́ ṣìdí lágbájá èyí tó ń bọ̀ náà ṣì tèmi náà wọ́n bá ń bò láìsẹ̀ tí wọ́n ń jẹ lọ wọ́n lè jẹ lọ lọ́dọ̀ ọlọ́run wọ́n lè jẹ lọ lórí ẹ̀gbogbo tí èèyàn náà bá ń ṣe ráyé lónìí ẹ̀yẹ́ wò dáadáa tọ́lọ́ ń bá tàṣírí mi jẹ́ tí èèyàn bá di pé pẹ́ tí èèyàn bá kú báyìí kọ́kọ́ wò pé kí ló wà lórí fóònù ẹ̀ jọ tó bá kú báyìí pẹ́ kọ́kọ́ wò pé kí ló wà nínú kọ̀rọ̀ yàrá rẹ̀ kọ́kọ́ wò pé kí ló wà táwọn èèyàn kọ́jọ́ kọ́kọ́ ọba kí n ro ní gbígbà sílẹ̀ bá mọ wa pé àmàlè máa ṣúlẹ̀ lé ní ọba kí n ro ń gbàtà wá fẹ́ kúrò nípa àmàlè máa jí a gbọ́dọ̀ máa ro wọ́n wọ́n ti tẹ́rù òkú báyàn àti máa rán wa létí sípà òyìn bẹ̀rù kú jọ ọlọ́run lọ ọlọ́run lè ẹ̀ka bẹ̀rù kú lọ ṣùgbọ́n tẹ́ bá ti ń rántí ikú máa ah ọlọ́run má lè gbẹ̀mí mi àfi kí n ṣe tiẹ̀ àwa kọ̀ǹtínú a parí eléyìí náà ní ọ̀la ká fi máa bọ́ sínú tán ṣé ànábì Musa kankan yìí ṣé òun náà tún ànábì Musa kan náà ti kílè àbí kì í ṣe òun kílùrù gan pàápàá fúnra ara rẹ̀ ṣé ànábì Ọlọ́run ni àbí kí ni kí ni tó sún Musa lọ́dọ̀ kílè àwọn eléyìí náà ní ká fẹ́yìn ìrànlọ́lá kí wọ́n ní tó ṣẹlẹ̀ láàrin Musa yẹn àti Khidir àti ní sẹ́ẹ̀tì kọ́sàn kalẹ̀ ni àti ní anábì Musa yìí ní àbó ńkọ́ lẹ́sìn ìbéèrè kan tó lélẹ̀ yẹn náà táwọn olùmọ́tún pín lórí rẹ̀ pé Musa ilé yìí níjàre Musa ilé yìí níjàre fún àti Khidir jọ ní ìrìn àjò فهي كالشجارة أو أشد قسوة تبا يجايا إلي لولا أو أبوتي بكنا بمتاعي لا بافيا دبيتو في أبي ما باتي من أنوري wa gbogbo sọ Kí n sí kàkàn mí, kí n kàkàn dùn ń ṣe wà sí ìdára wa lára ya rárá kí n yẹn nìkan ní tá à ṣe o. À ń jẹ́ ká tí wà nínú pàtàkì ọ̀rọ̀ Ọlọ́run. àti tó ṣẹlẹ̀ sáàrin àwọn ẹni tàná láti bẹ̀ kẹ́kọ̀ọ́ láti bẹ̀ di ọ̀rọ̀ mú láti bẹ̀ máa ń tà ń ṣe ó wọ ọ̀rọ̀ ìpànìyàn ìpànìyàn tá a sọ yìí náà ọkọ̀ mi náà tó ní ìbínú kí bínú ó sì lùyàwó rẹ̀ pa o àwọn táàtì eré tún tí ìwé ìròyìn gbé lárí o ìwọ náà tí wọn náà gùdù ni kó máa lùyàwó gbàgbàgbà jọ tó bá gbàgbọ́ mi tó bá dún gbẹ̀ẹ́ tó dákẹ́ táwọn ará àdúgbò bá mọ̀ ẹlẹ́mí ti fìbínú du ọmọ rẹ̀ pa ó pa àyàn náà ni o ọmọ tí a ń sọ fún wa yìí náà afikọ́ wa lẹ́kọ̀ọ́ ni o gbogbo ibi tí a bá mọ̀ fóun náà ti ń hùwà bàjẹ́ ìjàjáwọ́ kúrò ń bẹ̀ o ibi tí a bá mọ̀ fóun ṣe dáadáa ẹ má dáadé sí pẹ́ẹ́nìkan fẹ́ san wálé san lórí ẹ̀já tẹ̀ra mọ́ káṣà máa ṣe dáadáa ò gbé o ìbí ọlọ́run bá kó jọ ta abára wa sọ́lá ọ̀rọ̀ ìfọlọ́kú gbani àbádà fún wa ọlọ́run máa ṣe lé ní balẹ̀ jábọ̀ fún àtàwọn àti àgbọ̀. أقول ما تسمعون أقول سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته bàbá الله ti ọ̀la ẹ̀rì pé màálù náà